ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo ibikíbi tẹ bá ti láǹfààní àti ṣe alábàápàdé fídíò yìí mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí onílé mo kí àlejò orúkọ mi ìyàtọ̀ abdulaziz ní orúkọ mi tí mo jẹ́ olùtumọ̀ àlá tí mo sì jẹ́ olùdásílẹ̀ group kan ní facebook tí àkọlé rẹ̀ jẹ́ àṣírí ìjìnlẹ̀ nípa àlálélà àti ọ̀nà àbáyọ àwa lórí tiktok bẹ́ẹ̀ náà àlá ti fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lásìkò yìí ẹnìkan ló lá àlá yìí tó wá ní kí n ṣe fídíò lórí rẹ̀ nígbà tí a sọ ìtumọ̀ rẹ̀ fún tán òun ni náà ni pé tí èèyàn bá lálàá wípé òun rí ẹranko kan tí wọ́n ń pè ní ìjàpá tortoise kí ni ìtumọ̀ irúfẹ́ àlá báyìí tí èèyàn bá lárúfẹ́ àlá báyìí ìtumọ̀ méjì ló mú wá lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí gbogbo àwọn tó bá láǹfààní àti ṣalábàápàdé fídíò yìí mọ̀ wípé àlá títú kì í ṣe ọgbọ́n orí o ìtọ́sọ́nà látọ̀dọ̀ Ọlọ́run fún ara rẹ̀ ni ibi tọ́lọ́run bá dẹ̀ fún wa ní ìtọ́sọ́nà dé ibi táwa náà máa mọ̀ dé nìyẹn ibi tọ́lọ́run bá fún wa ní ìtọ́sọ́nà lé lórí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ kí eléyìí máa jẹ́ àǹfààní fún àwọn tí ó já sí pé wọ́n lè lálàá tí wọ́n kàn rò kí bàlá ìṣe wa náà ló ṣe lọ yẹn aláì máa ń wá ìtumọ̀ rẹ̀ kì í máa wá bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò tí èèyàn bá dàgbà wípé òun rí ìjàpá lójú oorun eléyìí túmọ̀ sí ìtumọ̀ méjì tá a lè pè ní akọ àtabo ìtumọ̀ àkọ́kọ́ ni wípé bó tilẹ̀ ò kórí kó le tó gbogbo ọ̀nà tá a bá ń pè ní wàhálà tó bá ṣẹlẹ̀ sẹ́ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́run máa mú borí wàhálà náà kódà kó já sí pé àìsàn ni yóò borí rẹ̀ gbogbo ọ̀nà tá a lè pè ní àìsàn àbí wàhálà ìjákulẹ̀ pé èèyàn ní depression kankan tó lè òkè ní ìmàlà kọjá yóò padà borí rẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ní ṣókí ṣàwárí ìtumọ̀ ẹlẹ́kejì òun ni wípé kí ẹni lọ́pọ̀lọpọ̀ gbà kó máa rẹra rẹ̀ sílẹ̀ kó sì máa gbìyànjú láti kẹ́kọ̀ọ́ lára gbogbo àwọn tó súnmọ́ torí pé ìmá rẹra rẹ̀ sílẹ̀ láti lè máa mọ̀ wípé àwọn tó wà láyìíká òun náà ní mímọ̀ èèyàn sì ni wọ́n kì í ṣòun nìkan lòún gbọ́n tán yóò máa fún láǹfààní láti lè máa kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lára àwọn tó wà láyìíká rẹ̀ tí ó sì máa ṣe ìmúlò rẹ̀ nínú ayé tiẹ̀ tí ó sì máa ṣe láǹfààní àmọ́ tí ò bá rẹra rẹ̀ sílẹ̀ kó rí pé àwọn tó wà láyìíká tòun náà ní làákàyè wọn gbọ́n kó má rẹra rẹ̀ bí ẹni tó mọ̀ nǹkan tó mọ̀ ọ́ ṣe jù tàbí tó perfect jù ohun tààlà yẹn sọ gan nìyẹn kó mọ̀ wípé àwọn táwọn jọ ń wà láyìíká yìí náà èèyàn ni wọ́n àwọn náà nílàáká yìí wọ́n sì perfect ní agbọ́n ibi tí wọ́n wà eléyìí máa fún ní àǹfààní tí ó fi máa rí ẹ̀kọ́ kọ́ látara wọn tó bá ń ṣe báyìí òun ó máa lékún nínú mímọ̀ yóò sì máa lékún nínú làákà yóò sì máa lékún nínú gbogbo ohun tó bá ń dáwọ́lé lórí àmọ́ tí ò bá rí àwọn tó wà láyìíká rẹ̀ bí ẹni tí ó mọ nǹkan ṣe tó já sí pé òun nìkan ló máa ríra rẹ̀ bí best àbí ẹni tó dáa àbí ẹni tó gbọ́n jù gbogbo kíní yóò padà ṣokùnfà ìjákulẹ̀ fún nígbà tí kò lérò ìtumọ̀ láyé jù báyìí lọ ṣẹ́rí gbé méjì wọnú ara wọn ni fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí wọ́n fẹ́ kí a sọ ìtumọ̀ láti wọn fún wọn lẹ́yìn tó bá wo fídíò yìí tán kí wọ́n pè mí sórí MTN nọ́mbà mi zero seven zero three three two zero four four six three tàbí kí wọ́n bá mi ṣáà lórí WhatsApp nọ́mbà zero eight zero nine five one eight nine zero seven five WhatsApp nọ́mbà mi nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣe alábàápàdé fídíò yìí ẹ bá wa share kó tún máa jẹ́ àǹfààní fún àwọn tí wọn sí ní group tàbí tí wọn ò mọ̀ nípa fídíò yìí tàbí tí wọn ò ṣe alábàápàdé rẹ̀ tẹ bá bá wa share fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò máa jẹ́ àǹfààní fún ọlọ́kan ọ̀jọ̀kan àwọn èèyàn tí wọ́n sì máa lékún tí ó sì máa jẹ́ ìtọ́sọ́nà fún wọn níbẹ̀ ẹ ṣé o a máa wá a máa bá yín èyí náà tá ń wá tá ń bá tẹ̀wọ́n fídíò wa ọlọ́run má pàlákà yìí má pàlákà yìí tàwọn náà tá ń sọ ọ̀làgbọ́ ọlọ́run àtàṣẹ ọlọ́run